والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله تعالى باب بيان كثرة طرق الخير قال الله تعالى وما تفعلوا من خير فإن الله به عليم وقال تعالى وما تفعلوا من خير يعلمه الله وقال تعالى فمن يعمل مثقال ذرة خيرا يره وقال تعالى من عمل صالحا فلنفسه والآيات في الباب كثيرة níbi alimami nawawi rahimahullah ọbẹ̀ ti àlàyé fún wa nípa bí ojú ọ̀nà rere ojú ọ̀nà dáadáa ṣe ló ti ṣe pọ̀ àwọn ojú ọ̀nà tí ẹ̀ lè gbà máa ṣe rere ọ̀pọ̀ jọjọ oníkálukú wa. ẹ̀yẹ kó gbìyànjú láti rí i pé òun náà ń ṣe kàn. ìdúró bọ́lá ti ṣe dánmí yàn òun náà ní kí ọwọ́ rẹ̀ dilẹ̀ ẹni tó wọ́n ti ọba dilẹ̀ fún rere yóò sì dilẹ̀ fagoro ẹni tí ò bá lo àkókò rẹ̀ fún tí ó mú sórí rẹ̀. ẹ sì rí pé wọn máa gbọ̀nà kan lò fún tí ó sórí ibú kọ́ máa sì tu abẹ́. àsìkò sùláyé gbogbo oníkálukú ọjọ́ ayé ló ń lò pẹ̀lú àsìkò tó ń lọ lórí rẹ̀ lójoojúmọ́ bá ti wá mọ̀ wọn ò ojú pọ̀nà tí ẹ̀ lè gbà sí rere ọ̀pọ̀ púpọ̀ púpọ̀ èèyàn ṣe dáadáa ọbẹ̀ nínú àwọn èèyàn tó jẹ́ kí wọ́n máa pè é lọ síbi kó ṣe dáadáa ó lè jẹ́ pé dáadáa tó ń dojú di ni bí ẹni tó sọ pé ọlọ́kọ èdè òyédè wa ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtọkọ rẹ̀ obìnrin wọn sọ ní yorùbá lẹ́bù yóò bá sinmi díẹ̀ púpọ̀ yìí ọdún kìíní ọdún kejì ọdún sangolí ọdún ọdún golí ọdún ọkọ wa ronú pé sófì dáa obìnrin tó ń kó ń kọ́ ọ ó sì wá pa òun tìbí aṣọ tó ti gbó yìí ẹ̀yẹ kó wọn pè padà ẹ bá wọn dá sí kọ́ padà gbogbo yẹn wọn bẹ̀ ẹ dákú ẹ wò sí ẹ padà ẹ bẹ̀ náà bí ìdíkẹ́ ọlọ́kọ̀ mi wọ́n á ní wọ́n máa ronú sí i gbogbo báwọn yẹn ṣe ń bẹ tó orí wọn máa ronú sí náà. sọ́mi gbé àlẹ́ yẹn jìnlẹ̀ lásán ìwé jìnlẹ̀ lásán ó ti jẹ́ pé ẹni tí bá rí ilẹ̀ mọ́sálásí tọ́jọ́ títí ọ̀gá gbá kí wọ́n gbá lọ ọjà ìyẹn jìnlẹ̀ lásán. tọ́kọ náà wọ́n wò pé ó fún máa ó jẹ́ sí obìnrin yín ó ń yàlè wọn á wá di títí títí títí wọn fi rí pé lágbájá ní ìyẹn láyè àwọn alákòóso wa ń ṣe gbogbo ọ̀nà tóbìnrin yìí padà sọ́dọ̀ ọkọ rẹ̀ tí gbogbo ti ti ẹ̀ ń rùn lẹ̀ pátápátá nǹkan ni lálá gbọ̀ngàdá ń kọ́ òun ò ní padà síbẹ̀ yẹn òun ti ẹnìkan ò sì yan lálẹ́ lápèjú dáadáa náà ni wọ́n ń kó lọ sídìí rẹ̀ òun sì sọ pé kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nú àjẹ́ńdà tó akaramakumọ̀lá àtẹ́kùtì ń kalẹ̀ àtẹ́kùtì ń kalẹ̀ àwùjọ gbọ́ ọba ní ẹlẹ́mi ti mẹ́mi lọ fọ́rábìnrin inna lillahi wa inna ilayhi raji'un torí ẹ̀ tí bá ń pàkíyèsí rẹ lọ sí ìdìsí dáadáa kò nídìí kó ká gidi hari kò nídìí kó ọmọ tẹ́ra rẹ jẹ ní yorùbá lẹ́wọ̀ agídí ti pọ̀ ju àti fẹ́nu àti àìmọ̀kan àwọn kan yẹn pọ̀ fáwọn yorùbá ẹnì kí ni ṣe ẹ máa ń bá yẹn sọ̀rọ̀ lọ pẹ̀lú ọlọ́run sílọ̀ pẹ̀lú ọlọ́run sílọ̀ ìdí tó pọ̀lọpọ̀ yasa dé wọ́n kàn máa fi tipa làbà rẹ̀ ní kékeré ní ní sọ kóòtù lọ kábọ̀ gbàtí ètò kóòtù lọ àwùjọ yà mọ̀ tìde. wọ́n máa fi ikú dẹ́rù bá wọn. tí wọ́n rán fóònù àbí sọ wọ́n amẹ́ nígbà tó lọ́ máa ń ṣèdájọ́ fóònù. tó pè ní ọmọ kan lánà ló kù fóònù tó wọ́n kú. yọ́n máa tẹ ara rẹ jẹ́ orúkọ lọ́wọ́ bá ló ń tẹ̀ jẹ́ kí lọ́kọ́ lọ bọ́sẹ̀ kú kálukú wá ti tó lọ náà náà ló sọ pé ẹni tá a wí fún kọ́ ọ̀bàjẹ́ ọgbọ́ ojú ọ̀nà orí pọ̀jà máa má máa wò pé àfi tí mo bá tún lówó tí mo kọ́ mọ́síláṣí ní nítorí jẹ́ni tó ṣe dáadáa tí n bá ti lówó tó tó kọ́ mọ́síláṣí ajẹ́ wípé ń kàwé dì. àmọ́ sọ bẹ́ẹ̀ yẹn ọlọ́run bá bu àwọn kan láti rí bẹ́ẹ̀bi kan múnú wọn kọ́ mọ́síláṣí ìwọ tí ò lè kọ́ mọ́síláṣí yẹn ojú ọ̀nà orí pọ̀ àkọọ́lẹ̀ rẹ ní tí mọ́síláṣí náà ṣẹ́bi rere náà nìyẹn ìwọ lè fa náà sí mọ́síláṣí rere náà nìyẹn ìwọ sì lè fún mọ́síláṣí lọ́dà dáadáa náà tó nù ó tiẹ̀ lágbára gbogbo eléyìí lágbára tó fi lè ra àmù tó fi lè ra dáńdá tó fi lè ra dúrọ́mù tó fi lè ra bọ́kẹ́tì tí mọ́sálásí náà máa pọ̀ mí sí marhaba ọlọ́run sàn lẹ́sàn-án ojú ọ̀nà orí pọ̀ jọ máa ó ti ẹ̀ wá wò ó títí títí ọ̀rọ̀ ní eléyìí náà ọ̀rọ̀ <laughs> ajé sí ìmọ̀ ọ̀rọ̀ ajé sí wọn sí wọn náà ti ṣe dáadáa kánú jésù kọlá ọ̀kọ́ ìrọ̀ òfin lágbára eléyìí òfin wàhálà èyí tó ti rà sí mọ́tíláṣí má fọ nínú dáadáa náà sùn ọwọ́ pé tó ti rà á bẹ̀ ọmọ ẹ̀ńtí rẹ̀ òjò ọ̀fọ́ jazakallahu khairan nínú dáadáa ti di akramakumullah onáà ní ike àgbéṣẹ́ ti rà kalẹ̀ ń ga àsìkò sọláàtì ti tún àwọn yẹn sì péjọ wọ́n retí fáwọn fẹ́ pọnmi àwọn fẹ́ ti sọláàtì máa bá wọn rọmi sínú àgbẹ̀ o ojú ọ̀nà dáadáa kan náà tún ojú ọ̀nà òrì òkò tán ọkọ̀ kọjá bá ti lérò. wọ́n ti á sí bọ́ọ̀tì ọmọ wọn gbà inú ojú ọ̀nà orin ni ẹ ẹnìkan ò ní bọ nídìí ibi tó ti ń gbá mọ́sálásí tọ́dọ̀ sí kọ́mọ bí ó ti yẹ̀yẹ́ àfẹ́lá ìlérò èèyàn lórí kẹsí iṣẹ́ olóore ńlá ló ṣe òní ọ̀ngbálẹ̀ ọlọ́ onínú dáadáa ní ẹ̀jẹ̀ máa ojú ọ̀nà orin ọ̀pọ̀ púpọ̀ ọ̀pọ̀ púpọ̀ ẹni tó mówó tó ń rẹni tí ìyá ń jẹ lọ́wọ́ ojú ọ̀nà rẹ̀ ni ẹni tí ò sì lówó tó lè fún yàn àmọ́ tó lọ́rọ̀ ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu tó bẹ́ni tí ìyá ń jẹ sọ inú ojú ọ̀nà rẹ̀ náà nìyẹn ọ̀rọ̀ dáadáa tó bá sọ yẹn nínú dáadáa mi ò ní pàdánù ládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe é pé ìwọ ò lówó tó lè fún yàn àmọ́ ọba abẹ́ni tí ó ràn lọ́wọ́ sọ̀rọ̀ wọ́n wá wo tiẹ̀ wọ́n fi fún lówó nínú dáadáa náà ọwọ́ kó o tiẹ̀ dáyà márùn-ún àti sí báyìí sí báyìí sí báyìí sí báyìí ní dáadáa nínú ọjọ́ nàárín náà lórí ẹ̀ka àánú wò wò owó làwọn á rí sẹ́nárì. لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما يقول أقول قرتين صدد لن قصور بهم أيا بنت بس قرتين إما صديقة لك لا تسران èyí máa sọ fífò òru èèyàn láti ṣe dáadáa ni èyí máa sọ fí ṣàtúnṣe láàrin àwọn èèyàn ni ẹni tó bá ṣe ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí báyìí lẹ́ni tó ṣe bẹ́ẹ̀ tí ń fi ń wá ìyọ́nú ọlọ́run ọlọ́run ńlá fún ní ẹ̀san ńlá nínú dáadáa náà man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut wọn máa sọ rere lẹ́nu àbí ká gbẹnu lọ́wọ́ gbígbẹnu lọǹgà nínú dáadáa ni torí nígbà táwọn kan bá ń fẹnu wọn wà rọfù tí wọn pèsè lẹ fún wa ìwọ tó wí kankan kò sí tó kọ lẹ fún ọ láì dá nítorí pé àti ìdákẹ́ ká sì sọ. torí rẹ̀ jẹ́ mọ́ ẹ jẹ́ kí gbogbo wa náà wò ó táwọn náà bá máa ṣe nínú sí olóore. الإمام النووي رحمة الله عليه وما يروى tí ń tọ́ka sí pé ojú ọ̀nà orí pọ̀ ojú ọ̀nà orí pọ̀ jọjọ àwa ló kù sí lọ́wọ́ o pẹ̀lú kálukú àmọ̀ òwò lónà àmọ̀ sí i ọlọ́run nínú Suratul Baqara ayé kẹẹ̀ẹ́dógún lẹ́yìn tọgọ́rùn méjì ọlọ́ni wa ma taf'alu min khairin fa inna Allaha bihi alim ọlọ́ni gbogbo rere yòówù tẹ́ ẹ bá ṣe gbogbo rere yòówù tẹ́ ẹ bá ṣe fa inna Allaha bihi alim ọlọ́run bá máa ń parẹ́ gbogbo rere yòówù kọ́ bá kéré jù bẹ́ẹ̀ lọ gbogbo rere yòówù ibi tẹ́ ẹ ti ṣe kọ́ bá sọ́kùnkùn jù bẹ́ẹ̀ lọ. فإن الله به عليم ọlọ́wọ́ bá máa ń parẹ́ o ìfinilọ́kànbalẹ̀ lílé jẹ́ fún gbogbo àwọn aṣèrèrè gbé rere tẹ́ ẹ ti kò ní gbé ẹgbẹ̀sán rẹ̀ náà ní lọ́dọ̀ ọlọ́ọ̀ torí pé ọlọ́ọ̀ tẹ̀ ti torí rẹ̀ sí nǹkan kan sọnù lọ́dọ̀ rẹ̀ ọlọ́ọ̀ tẹ̀ ti torí rẹ̀ sí ọlọ́ọ̀ lọ́ba tó lẹ́sàn ìdí nù tẹ̀ ti torí rẹ̀ sí ẹ kú oríire o rere tẹ́ ẹ ṣe òní gbé wọ́n máa tó fàálù min khairin fa inna Allaha bihi alim gbogbo rẹ̀ yóò ẹ bá ṣe ọlọ́run ọba mà nípa rẹ̀ eléyìí fi hàn wá pé oríire yóò máa jẹ tẹni tó bá ṣe rere pàápàá jùlọ tó bá kú tó rọ lọ́ọ̀lù òṣìṣẹ́ yàtọ̀ sí wọ́n tó ṣe pé wọn àfojúsùn rẹ̀ ń gbogbo gbà òun náà lè yàn káwọn èèyàn rí ọ káwọn èèyàn mọ̀ yóò tún máa da aláṣà káyọ gbọkọrùn ọmọ mọtàyé fẹẹ fi ọ sí ká ló dé ọmọ lọrùn tí nǹkan tó fẹẹ ṣe torí tọ lọ torí gbogbo ìta bá ṣe torí tọ lọ ló máa ní ládàá eléyìí tí a bá ti ṣe nítorí tí ọlọ́run bá ń kọ́ òsì ládàá kan bẹ̀. wọ́n máa ti fàálù min khairin fa inna Allaha bihi alim. gbogbo rere tí a bá ṣe ẹ̀fọ́kànbalẹ̀ kò sọ́n ọlọ́run bá mọ̀ ń parí ọlọ́run bá mọ̀ ń parí. eléyìí ìfinilọ́kànbalẹ̀ ní fún gbogbo àwọn aṣèrere ìfinilójú ní fún gbogbo ẹni tí ò tí ì máa ṣe rere gbogbo orí tẹ bá ṣe kò bá jọ wọn bí ṣe kò bá jọrọ ẹnu kò bá jẹ ìwà kò bá jẹ ṣe àti ṣe gbogbo èyí owó tẹ bá ṣe sàn inna Allaha bihi alim ọlọ́wọ́ bá mọ̀ ń parí. bẹ́ẹ̀ni eléyìí ò dínà kakọ mọ́sálásí kalẹ̀ nísìnyí kọ́ wa kó kọ́ sí la kò dínà wọn kó kọ bí sẹ́sí lára kò sì dínà ká gbé kàǹkà ká kó kọ sí lára kò sì dínà wọ́n jẹ́ igi bóyá ó bu àwọn èèyàn tó ń mọ́tò wọ́n máa fi ṣe tọ́lọ̀ bẹ́ẹ̀ wọ́n pèpè lọ sí ẹ̀sìn ọlọ́ọ̀ kó wá ní kí wọ́n tẹ̀sí lára orúkọ rẹ̀ tó wọ̀ ló gbé fún ọ kò dínà rẹ̀ tonti pé wama taf'alu min khairin fa inna Allaha bihi alim gbogbo rere tẹ bá sí o ọlọ́wọ́n bá mọ̀ nípa rẹ̀ kò dínà gbogbo eléyẹ̀ nítorí pé tó bá gbà ní ẹ̀sìn tẹ̀bi sí àwọn nǹkan wọ̀nyẹn òun náà ní tọ́lọ́ kọ̀tàkùrà pẹ̀lú kíkẹ́ kó kọyìn sí la kọ̀tàkùrà pẹ̀lú kíkọ́ ọmọ kíkọ́ ẹ̀yìn lẹ́ni ẹ̀yìn lẹ́sẹ̀ àbí òye wa kò takora wọn. nítorí pé àwọn gbogbo yòówù tá a lè mọ̀ à ń kọ́ lọ́dọ̀ ànábì náà ni sallallahu alaihi wa sallam. ànábì kọ́ mọ́tíláṣí rẹ̀ mọ́tíláṣí ló ṣe kí a fi èlé rẹ̀ sọlẹ̀ lórí ìpáyọ̀ ọlọ́run. لمسجد أسس على التقوى ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ànábì ń pè ní mọ́sálásí òun àbí wà mọ̀ bẹ́ẹ̀ ànábì ń pè mọ́sálásí yẹn ní mọ́sálásí òun ṣògbé ṣe wọn lọ́pọ̀ ànábì ń kéw ànábì náà kọ́ ànábì tó kọ́ akásí nǹkan torí tọ́lọ́ òun náà ló tún fi yé wa kò sí ní tó burú ń bẹ̀ kọ̀ọ̀kan mọ́sálásí kò kọ̀ọ̀kọ̀ rẹ̀ sí i wọ́n ti kó wa anna al-masajida lillah gbogbo mọ́sálásí sọlọ́ ṣùgbọ́n tó máa sọ pé mọ́sálásí ànábì wọ́n sọ pé mọ́sálásí Baitul Maqdis wọ́n sọ pé mọ́sálásí Quba wọ́n sọ pé masjidul jami' ni masjidul jumu'ah ni gbogbo ẹ̀ wọ́n ti sàmì yìí kálí bá a dá yàtọ̀ síra wọn wọ́n fi sàmì ní lálẹ́ bá dá wọn mọ̀ yàtọ̀ síra wọn. Yéèdè kí wọ́n sọ bẹ́ẹ̀ fún fáìlì rárá wọ́n sọ bẹ́ẹ̀ nípa lè dá wọn mọ̀ yàtọ̀ síra wọn. Ẹyin kí bọ̀lá náà lè ti pe mọ́sálásí mọ́sálásí o bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n tó sọ ní sọlá ẹ̀tún fi mẹ́sìdì hàdà. Sọlá ti kẹ́tẹ́ bá ṣe nu mọ́sálásí mi yìí. Sọlá ti kẹ́tẹ́ bá ṣe nu mọ́sálásí mi yìí nítorí pé ńgbà tá a bọ̀ ọmọ máa ń dá yẹn láàmú tó kún síbí lọ́kàn bẹ́ẹ̀ wúlẹ̀ ni ọmọ jà tó ti pàdé tó lù ọ́ tó yò. ó lè gbé sínú ìṣẹ́ fún ọkọ̀ yín sára mi kíláàsì òpónú. bàtí ọba dá nǹkan mọ̀ ọ́ béèrè náà ni. àmì ẹ̀gbọ́n nǹkan tá tó sọ ni. ó ní ìnàmẹ́ dọ̀wọ́ olàyè tó àdì. oògùn àìmọ̀kánikẹ́ ìbéèrè. sọ eléyìí ọ̀tàkùrọ̀ ọlọ́run lọ́wọ́ á mà níyàn rẹ o àtọ́ tí o kọ rẹ sí ṣé kárí mi ló fi ṣe àbí torí o kí o kọ́ kàn lè dá àmọ́ pé wọ́n ló ṣe ọlọ́run lọ́wọ́ mà níyàn rẹ ó sì bí ọ lórí kéṣe ilé ìjọba wọn máa tẹ fàálù min khairin fa inna Allaha bihi alim eléyìí tó túmọ̀ sí pé tọmọ anáwó tó nára tó náwó tó nára tó náwó tó nára wọn máa bára jẹ ipa àwọn ẹni tó ń ṣe fún wọn ò mọ rere wọn ò mọ wá dúpẹ́ fún ọ wọn ò mọ jírí wọn lẹ́nu ọ̀nà rẹ lẹ́ni tó wá dúpẹ́ lórí oore tó ṣe fún wa tó bá gbé torí tọ́lọ́ ni wọ́n ti ṣe kí lọ́kàn pẹ̀lú pípọ́n wa wọ́n mọ wá dúpẹ́ fún ọ àwọn ọ̀dẹ́rù rẹ̀ lórí ikú ọ̀ra búrẹ́dì fún yẹn búrẹ́dì two fifty o sì lọ fẹ́ máa rí lójoojúmọ́ kó mọ wá dúpẹ́ ṣé ah, two fifty náà ní jó tọ́jọ́ kan bẹ́ẹ̀ni tá a ti gbàgbé bá a jẹ táàmù wá dúpẹ́ two fifty days lórí two fifty naira abẹ́rẹ́ nǹkan mẹ́rin torí ẹ̀ kálukọ́ mọ̀ wọn rẹ̀ ìrègùn kò sí dáma fi ṣe orí ibú ló máa ń kó báyìí orí ibú ló máa ń kó báyìí ẹni tó gbóyàn ó gbóyàn five thousand naira. gbàtílẹ̀ ọjọ́ kejì wa mọ́ ó wá wò yányányá ọ̀rẹ́ ni tó ń bò lówó lánàá ó jẹ́ ní àkókò ọ̀kọ́ wa di òun tó wà sálámà sọ ọ wá tún màmá ó tún di ó di ilé ó ní tí mo bọ̀ wá lánàá tí ò yẹ ká o máa tó tóra ọlọ́run oṣù sí kí ni kò jí rí ọ̀rọ̀ àmàlì mọ́ láéláé kí ni lẹ́yìn ní ti òdìgbò yẹn kú ni wọn náà o wọ́n ti ọ lórí òdúpẹ́ sọ̀rọ̀kọ́ ànábi wa sọ̀rọ̀ lọ́wọ́ àdìwà àdìwà sọ́lẹ̀ onímọ̀lá yẹ́sọ̀rẹ́ náàsà náà yẹ́sọ̀rẹ́ là gbẹ̀ǹjẹ́ ọba ti máa ti dúpẹ́ fáwọn òní máa ti dúpẹ́ fún ọlọ́run wọ́n máa ti fàlùmí nìkọ́ yìí rẹ̀ gbogbo rere yòówù tẹ bá ṣe ọlọ́wọ́ sọ pé wa ma anfaqtum min khairin gbogbo rere yòówù tẹ bá ná nítorí pé orí ẹ̀ bá ṣe níṣẹ́ ẹ̀ bá sọ lọ́rọ̀ ẹ̀ bá hù níwà ẹ̀ bá ná lówó ẹ̀ bá ṣe níṣẹ́ gbogbo ẹ̀ pátá rere náà ni kò ní gbé lọ́dọ̀ lọ. akramakumullah jàǹkáwọ̀ lásán la rí mọ́tíláṣí lábàlọ́mú gbalẹ̀ la máa ń amúgbálẹ̀ làbá ń gbanù ẹ kú oríire o wa ma taf'alu min khairin fa inna Allaha bihi alim gbogbo rere tẹ bá ṣe pátá ọlọ́run bá mọ̀ ilé ìjọba lẹ́yìn rẹ̀ àbọ̀ onítìrà wọ́n tún máa yà mí wá. إن سورة البقرة أي كنا قال وما تفعلوا من خير يعلمه الله قال لي يعني هيا لك كناني شوك ما تلاك كناني إن تقبالي كيان هذا جملة اسمية جملة اسمية فإن الله به عليم شوك ما لك يجي أجل جملة فعلية جملة فعلية وما تفعل من خير يعلمه الله gbogbo ọ̀nà tí yẹn máa gbà gbọ́rọ̀ yìí kò sí ká Kùránì ọ̀gbọ́rọ̀ bọ̀. gbogbo rere yòówù ẹ lè ṣe ẹ mọ̀ dájú ọlọ́wọ́n bá ń kọ́ ọmọ nípa rẹ̀ tó ní kọ́ lọ́n máa ń tẹ̀ tí tẹ́ ẹ bá ṣe báwo ni ó rí báwo lẹ́sìn ṣe ṣe ayé kejì wọn máa ti fa lómi xeyiri yàrá mùhùnmá gbogbo rere yòówù tẹ bá ti wọn lọmọ níbi tí wọn ti bá a sọ̀rọ̀ hajj nìyẹn. tọ́ tẹ́lẹ̀ báyìí wa ọlọ́run tó sọ pé fẹ́mi yàmẹ́lì mẹ́kọ́lá dọ̀rọ̀tìn xeyìrọ̀ yọrọ̀ wẹ́mi yàmẹ́lì mẹ́kọ́lá dọ̀rọ̀tìn sọ̀rọ̀ yọrọ̀. ọlọ́run ní gbogbo torí náà gbogbo ẹnikẹ́ni tó bá ti sẹ́ kọ́ wa kéré kọ́ ọmọ gẹ́gẹ́ bí ọmọ náà fún tí òfin fojú lásán rí yóò fi olóore yẹn kọ́ jẹ́ iṣẹ́ dáadáa ló ṣe ọlọ́run ọjọ́ fi hàn ọ́ kò lè fáànù kò lè gbé ẹ ibi táwọn èèyàn pọ̀ dé tó lè ọwọ́ àbá fáìlì rẹ̀ tó yóò pè kò sẹ́ni pín ọ̀dọ̀ èèyàn gbé pamẹ́ sí kí sọ̀dọ̀ èèyàn gbé pamẹ́ sí ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́wọ́. ogbe táwọn ti gbàgbé ogbe ọlọ́lọ́wọ́ gbé hàn wá ọ̀dà àbí ọ̀dà. torí ẹ ẹni ká ṣe rere gbogbo rere tá a bá ṣe kò ní gbé bákan náà ìwọ ọ̀ka gbogbo ọ̀ka tó máa ń ṣe ń tiẹ̀ náà kò ní gbé fi àwọn olùṣe dáadáa ń wípé gbogbo ẹni tó bá ṣe dáadáa tó bá ṣiṣẹ́ kan tó ọmọ gẹ́gẹ́ bí ọmọ anágún tíṣe ìwádìí ẹsẹ̀ rí yóò rí dọ́gbọ́n dàlùkúnyámá ọlọ́run sì san lẹ́sàn lórí ẹ̀. ilé ìtumọ̀ ti pé gbogbo rere tẹ́ bá rí ṣe ẹsẹ̀ ẹ má fojú di nítorí ọjọ́ tí gbogbo wa máa bùkátà rẹ̀ ẹ má fojú kéré rẹ̀ torí ìdájọ́ sọ pé ọ̀nìkan ló kù tí ó wúlò fún yàn gbogbo ẹni tó bá ṣe rere ó kéré kọ́mọ gẹ́gẹ́ bí ọmọ anágún yóò gba ẹ̀san rẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá ṣe àìdá a sì ti mà lónìí tí a ti ṣe àìdá àti ṣàbúrú ọyí abọ́ sáwọn èèyàn lọ́wọ́ ọyá rí lù lẹ́sẹ̀ ọyá abọ́ wọn lẹ́nu yàtọ̀ fáwọn afẹ́ rẹ̀ ìdí ònà tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn náà ti mọ̀ lónìí wọ́n máa ń wá ní eré ọ̀dájú pọ̀ ọ̀rọ̀ rẹ̀ bóyá ńṣe ni wọ́n pa ẹlòmíín náà fún ó lè ṣe dáadáa ìyẹn dáadáa nígbà tẹ́ni tí ṣe dáadáa òtí tó nǹkan wọ́n máa ń kúkú ń pè ọ̀daràn òsìkà ẹ̀dá wọ́n ń pè náà lẹ́ni dáadáa tòdí ẹnu ọjọ́ ìjọ kí wọ́n ń pè ọ sọ̀rọ̀ lágboolé yín kí ẹ ti kí wọ́n mọ ọ léyìn dáadáa wọ ẹni láabi àmọ́ wà tí ò séèyàn mọ́ lágboolé ẹjẹ́ àpò wèrè lọ́kọ̀ ìyàwó ó náà bá ní dásọ̀rọ̀ sí nbẹ́lẹ̀ torí pé ńgbà míì náà wèrè lè dámọ̀ràn tí ó wúlò kí ẹ ti kí wọ́n mọ ọ léyìn dáadáa ìyẹn abú ni wọ́n mọ̀ torí ẹ ẹ jẹ́ ká ṣe rere jẹ́mọ́ ẹ jẹ́ ká gbìyànjú láti yàtọ̀ láàrin àwọn aṣebi aṣebi pọ̀ láwùjọ aláàfin ọdọ fọmọlà kejì wọn lọ jantí rẹrẹ ẹ̀yin ẹ múṣe jẹ́ni tó ti pé ọmọ táǹkù ìwáyé wá sí rere wàá bá wọn sí tó máa ń ṣe fíkà wọn náà darapọ̀ mọ́ wọn ẹni tó bá ti jẹ́ báyẹn èèyàn abú ni irú àwọn eléyìí ẹjẹ́ àti rere káṣí rere nípò bàbá sọ́mọ káṣí rere nípò ọmọ sí bàbá ẹ jẹ́ ká ṣe rere nípò ọkọ sáya àyàsọkọ ká ṣe rere nípò mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí ẹ jẹ́ ká ṣe rere nípò ọ̀rẹ́ nípò ọ̀rẹ́ sọ̀rẹ́ ká ṣe dáadáa nípò alámúlétì sálámúlétì ká ṣe dáadáa nípò èèyàn sí èèyàn nítorí pé dáadáa tẹ́ bá ṣiṣẹ́ kò ní í gbé ọpọtàkì púpọ̀ ẹdíkájú náà sáìdá ṣe pàápàá jùlọ látàrí fífẹnumọ́ àfiwárọ ọ̀pọ̀ àìmọye sọkúsọ ọ̀pọ̀ àìmọye ìlúkúwì kí máa ba gbogbo dáadé èèyàn jẹ́ ní máa tẹnu àwọn èèyàn jáde àsìkò tó máa ń ṣe ìbàjẹ́ yìí sí ní máa ń rọ̀ wọ́n lọ́rùn púpọ̀ débi pé wọ́n fẹ́ gbọ́ kìlọ̀ bẹ́ẹ̀ni kan bá lè bá wọn sọ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ tẹ́ ẹ sọ yìí ẹ jẹ́ jáwọ́ ń bẹ̀ ebe ẹ̀fẹ́ràn rẹ̀ lẹ́fí sọ̀rọ̀ rẹ̀ láì dáa ẹ̀mẹ́jẹ ọjà sí wípé ládàá tẹ́ ẹ ti ní tí ò tún nǹkan ni wọ́n tún máa bù fún wọn bọ́ba àdìjọ́ gbẹ̀ndà òkèèyàn ó lè ní ẹ̀yìn lọ ìwọ bàbá màláìkà wọ́n ní ìwọ balẹ̀ ní ìjọba wọlé aburú ni wọ́n ń ṣe jọ ọ̀pá dáadáa irú àwọn wọ̀nyẹn kò sí tàbí ṣùgbọ́n wọ́n máa padà sábà máa nà ẹni ká ṣe rere nípò mùsùlùmí sí mùsùlùmí mùsùlùmí sí mùsùlùmí ẹjẹ máa ro dáadáa sọmọlá kejì wa ká máa rán kan rere sí wọn kájẹ́ ni tí ń fẹ́ fún wa irú dáadáa táwọn náà fẹ́ fúri ara wa kájẹ́ ni tí wọ́n máa ṣe rere nípa pé ká má jẹ́ kó wọ́n mú wa lẹ́rú kánà tó bá lé sí táwọn náà bùkátà fẹ́ni tá a rí pé bùkátà tiẹ̀ tún ga nípa yíwa ẹ ká lò láti fi ṣèrànlọ́wọ́ fọ́mọnìyàn wọn bẹ nínú èèyàn tó kí tó bá kọ lẹ́tà fún lásán yóò rí tẹ́ tó bá kàn bá gbé ẹnìkan wọ́n gbà wọ́tọ́lọ̀ márùn-ún lọ́wọ́ tó onírú yìí báwọn máa lò fún àwọn ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí wọ́n san ọ́ lẹ́sàn-án wọ́n san ọ́ láti bọ́ lọ́dún eléyìí pàtàkì kájẹ́ni tó mójútó nítorí pé ẹni bẹ́ẹ̀ ṣe rere kọ̀ mọ́ bó o sì lọ́jọ́ gbẹ̀dà òkè àmọ̀ká tó wá pẹ́ ní ibú. káwájẹ́ ni ṣe ṣe rere ó pé àtúkà jẹ́ ẹni ibú lọ. tọ́ nígbà tó mú ẹ̀yà mi wá lè wá nínú suratul Jathiyah. ọlọ́ọ̀lẹ́dàá ni man amila salihan falinafsihi. ومن أساء فعليها ẹnikẹ́ni tó bá ṣe rere orí ara rẹ ló ṣe fún ọwọ́ ṣe fọ́lọ̀ o gbogbo dáadáa tó bá ṣe orí ara rẹ ló ṣe fún ẹnikẹ́ni tó bá sì ṣàìdá orí ara tiẹ̀ náà ló náà ṣe fún sábà gbọ́ àyà ìdíyé dáadáa èèyàn bẹ̀ wò pé ọ̀fẹ́ ìsẹ́kọ̀ ẹnìkan mọ́ lókè pẹ̀tí tó ta ìdá nítorí pé tí èèyàn bá gbọ́ àyà yé dáadáa pé tó ọba ṣe dáadáa orí ara rẹ ló ṣe fún òsì fẹ́lòmíì ta wá lẹni náà tí ọ̀fẹ́ dáadáa fúnra rẹ̀ a sì mọ̀ pé dáadáa tá a ṣe dáadáa tá a ṣe dáadáa tá a ṣe dáadáa tá a ṣe lọ́lọ́run ọgbó orúkọ mọ́ra wọn tó fi sànù wa tó bá di jọ́gbìn dàgbìyàn kí ló wá dé tó ṣe pé aríbi yọ lọ́pọ̀lọpọ̀ abatọmọlàṣẹ dìjẹ lọ́pọ̀lọpọ̀ aláìsẹ rí rere pẹlọmọlàṣẹ dì lọ́pọ̀lọpọ̀ eléyìí kìí ṣe tó tọ́ yẹ wá o ká gbìyànjú láti rí pé dáadáa là ń ṣe bẹ̀rẹ̀ láti orí ọ̀rọ̀ ẹnu wa nítorí kí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rùn púpọ̀ jù sẹ́ lọ. téèyàn kan bá wà tó ṣe ń kíkọ̀ káká ṣe dáadáa fún òfin tó burúkú ẹ̀fẹ́jọ́ rẹ̀ sọ. torí pé ń bẹ nínú àtàwọn alẹ́ nítorí wọn tọ́kọ̀ pé ẹ̀ ń rárá yín lọ lórí àti fòrò ara yín lọ sí dáadáa lórí àti páyọ̀ lọ eléyìí pàtàkì jàmá ẹni tó fẹ́ràn awájú lẹni tí ọmọ tó wá lọ sí ìdí ẹ̀sìn dáadáa ẹ̀pà ìdáadáa ìwà ti kúrò lẹ́yìn láyàn sójú táwọn wa tanra wa jẹ ike mi ní ń bá wí wọ́n ti fẹjọ́ mi sùn ní kí ni wọ́n ti tó fi gbẹ́rẹ́ tó fi rẹ́ra tó fi jẹ́ pé tìfura tìfura ló fi rìn torí ẹ̀ ọ̀dájú ìkí gbogbo dáadáa tá a bá rí títa la ṣe fún orí ara àìdá ń kọ́ orí ara wa náà torí ẹ ẹ jẹ́ ká gbìyànjú láti fi dáadáa kún dáadáa wa ẹ jẹ́ ká gbìyànjú láti mú àwọn ẹ̀dá kálílé wọn kúrò nínú òsì àti ọ̀rọ̀ àti ìṣesí wa ẹ jẹ́ ká wà náà ká máa pèsè àwọn ẹni rè kódà kó ṣe pé àti ìdépò wọn torí gbogbo àwọn nǹkan yẹn àti nǹkan yẹn àti nǹkan yẹn lọ́lọ́run ẹlẹ́dàá máa ń wò mẹ́rú la tí ó fi padà wá di wípé èèyàn náà dà kọ́lọ̀ wọn bá kó jẹ́ ká dà torí ẹ̀ mẹ́ta amílẹ̀ salihan falinafsihi ẹnikẹ́ni tó bá fi lè ṣe dáadáa níṣẹ́ ó ní ara rẹ̀ ló ń ṣe àwọn òní nǹkan kankan tá a lè fi dá sí ọlọ́run wa láǹfààní ṣùgbọ́n náà wọ́n bá wa òun náà lọ́ba tó ṣe é gbé ó máa ń ṣe àwọn ẹrú rẹ̀ láǹfààní tí ẹ kàn ní gbé kọ́ kọ́ tàyà lólobó kọ́ pàkíyèsí rẹ̀ lọ sídìí dáadáa kan tó ti pàdé pàkíyèsí rẹ̀ lọ sídìí kọ́ pa ìdá kan tó rí pé ń ṣe tì ẹ bá ti ṣe báyìí wọ́n ti ṣe tiẹ̀ rí ẹ̀ ní mọ́ à ń bẹ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù wọ́n sànù wa kó fún wa ní sí olóore ṣe wọ́n jẹ́ kí rere wa kó tẹ̀wọ̀n ju àìdá wa lọ́jọ́ gbẹ̀ndà kìíyàmù ọlọ́run dàpọ̀ láti ṣe péjọ ń bì láti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa náà ń ṣe ń gbìyànjú láti gbọ́ yé ọlọ́run dàpọ̀ mọ́sà kẹ́ nínú ọgbà ìjẹ́mẹ̀ ọlọ́run fún wa ń dáadáa sí eléyìí tí máa tẹ̀wọ̀n lórí òfin tí máa ṣe sábà bí kéèyàn wá ìjánà àìdókèrè ni ọ̀pọ̀ ni ọlọ́mọdé ọ̀pọ̀ gbèsè wa iṣẹ́ ẹgbẹ́ ókèrè ni ó tóbi ni ọlọ́mọdé ọmọ àtọwọ́ wa orí dáadáa ni kò ràn wá lọ́wọ́ mọ́ wàá dá wa dára wa lódì wọn ìṣẹ́jú àyà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك sábà rẹ ní tó ní béèrè béèrè mẹ́ta. الحمد لله إن لله ما أخذ ولله ما أعطى وكل شيء عنده بأجل مسمى من جهة قريبة وما ياوى وما ياوى دادا لك دادا ẹni tó yẹ pé gbogbo gbà orí ojú kòkòrò àti gbọ́ ẹ̀sìn yẹn náà là á máa rí bàbá yìí ní kálukú wa ni ó fi máa wù gbogbo náà ń bá dàgbà wọn náà máa ti bí irú àwọn bàbá dáadáa yìí àwọn bàbá tó so yìí pé wọn yìí fẹjọ́ ayé wọn rárẹ̀ gbogbo ìdánilẹ́kọ̀ọ́ gbogbo ìdánilẹ́kọ̀ọ́ ẹ bá wọn bẹ̀ náà yìí wọn náà ní bàbá tí a mọ̀ sí bàbá pàjẹ́ wọn ní ọmọ wọn Abdulrazak tó jẹ́ àkọ́bí wọn sẹ́láìsì inna lillahi wa inna ilayhi abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá kọ́ bá wa tù yín nínú ọlọ́run ọba wa ó sì bá wa dùn yín nínú ọlọ́run ọba wa kó bá wa kẹ́ ọmọ náà kó bá wa gẹ́ Abdulrasaq yẹn gan òun náà gbẹ̀yìn níbi ìdánilẹ́kọ̀ọ́ torí nǹkan bẹ́ẹ̀ èwo làwọn fẹ́ kó fi rántí wọ tẹ́ pé gbogbo bíi rìkísí gbogbo bíi bìlísì ni wọ́n máa lọ. ètò tí wọ́n sọ fún mi wọ́n ọmọ yẹn gan ìdánilẹ́kọ̀ọ́ rárá ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọgbẹ̀mí rẹ̀ sọ́dọ̀ ọlọ́run wa kẹ́ ọlọ́run wa gẹ́ ọlọ́run wa síjú àánú rẹ̀ wò ọlọ́run wa àṣìṣe àmọ́ wa yáàfin fún wa yáàfin ọlọ́nba ayáfi rẹ̀ fún ọlọ́nda kọ́ ọmọ alìjẹ́nà ní kọ́ bá wa sí Jannatul Firdaus ní kọ́ bá wa fi tá lọ́rẹ̀ ọlọ́wọ́n ọba bàbá rẹ̀ àti màmá rẹ̀ tó fi sílẹ̀ ọlọ́wọ́n ọba kọ́ kó tù wọ́n lójú ọlọ́wọ́n kó tù wọ́n lójú ọlọ́wọ́n kó tù wọ́n lójú ẹ̀sẹ̀ tó lọ́ máa sáyẹn tí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí yẹn ọlọ́wọ́n máa fi dùn àwọn òbí rẹ̀ gbogbo wa náà tá wá wà ọmọ kọ́ ní kálukú wa tiẹ̀ náà ní retí kọ́lọ́wọ́n bá dákun gbogbo bàtà bá máa bẹ láyé wa yìí báyìí ó jẹ́ ká máa bẹ pẹ̀lú Islam gbogbo bàtà bá filẹ̀ ayé sílẹ̀ kọ́lọ́wọ́n bá kọ́pọ̀ wá pẹ̀lú ìmánì kọ́lọ́wọ́n bá ó jẹ́ ká túnbọ̀ kan gbogbo wọn dà torí ẹ̀ ọlọ́run bá wa kó bá wa tu àwọn òbí rẹ̀ kó bá wa tu wọn nínú ẹni tó bá níbi èrè kó pẹ̀lú obìnrin yẹn kan náà so obìnrin yẹn ti bí ma bí o ti bí. Thank you. tó tún ní gbẹmí sọlá ìfọ. tuntun ní gbẹmí sísè lè mọ́ mọ́ ọ̀dọ́ ìgbé ẹ̀ka gbọ́ wá. alhamdulilayi ọba oníbèrè ṣe béèrè pé tí ẹnìkan bá ṣàṣemọ́sí pẹ̀lú obìnrin kan tóbìnrin wa lóyún orí bẹ́ẹ̀ ni wọ́n á wà wọ́n á láwọn fẹ́ so yìí wọ́n á pè yàn ìhàwó lọ́yọ̀ kéèyàn kọ sí irúpò bẹ́ẹ̀ kí kéèyàn náà dùn wá bẹ́ẹ̀ tóun tó dájú ni kọ́ làwọn bá fojú náà léwọ̀ kò sì sí ọṣẹ tí onídìí náà lè fi wọ̀ sí ara rẹ̀ nírùn ọ̀rọ̀ yẹn ló sì jẹ́ lórí wa nítorí àwọn bàbá àti lóun ọ̀fẹ́ òṣèlú wọ̀ ká jìnà sí torí kẹ́yìn ò ní mà ti sórí rẹ àti kẹ́yìn bá lè kóra rẹ̀ ń dàrú. ìbàjẹ́ sì ti pọ̀ jù láwùjọ lẹ́bi pé zina ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ kápú wọn kápú pẹ́sẹ̀ kátó lọ títí ọ̀rọ̀ tí ń gbé abẹ́ pamọ́ fún un àtàbí ọkùnrin àtàbí obìnrin wọ́n sì dá gbogbo àgádágodo títí títí títí títí débi tó parí táwọn ọ̀daràn. àkàràmọ̀ kọ́ mọ̀ wọ́n yóò wá ní wọ́n gbà mẹ́ ìgbádùn ìtọ́jú méjì ìbànújẹ́ láéláé ìgbádùn ìtọ́jú méjì àdáwò òdìjọ́ gbọ́dọ̀ ìpìyà mi tẹ́rí sí náà yẹn òun bẹ nínú ẹ̀ṣẹ̀ tó ti kọ́ ẹ̀ṣẹ̀ fúru láì kọ́ra àfi kò jìyà rẹ̀ láyé nínú túbà rẹ̀ ni kò jìyà láyé lórí ìdènà tó ṣe o tọ́wọ́ bá wá jìyà rẹ̀ láyé فأنت في القيامة تحت المشيئة gbẹ́gbẹ́ ní àfihàn ọmọ abẹ́lẹ́ abẹ́bọ́lọ́mbà ti fi fẹ́ subhanallah wọ́n bá jẹ́ pé náà ní kó a máa lọ ọ̀pọ̀ fẹ́ẹ́ tó lè dọ̀ tó lè dọ̀ padà. ìbá sì fẹ́ púpọ̀ wà lẹ́jẹ̀nà kò fẹ́ẹ́ tó bí lórí. rẹ̀ ẹjẹ́ ká gbìyànjú ká dínà sí tí ọ̀dà o. ìṣòro wọn gan-an náà wà nù fífẹ́ yàwó láfíríkà yìí. wàhálà wọn lọ àmọ̀ irọ́ lásán. nǹkan dá wàhálà alẹ́ fúnra yín lórí irọ́. wọn máa mọ́jọ́ wọ́n máa lori lórí rọ́lá sàn pé ọ̀fẹ́ fi ọmọ rẹ̀ ó sì lọ fi fún ọ ọmọ ẹ̀jẹ̀ ìyàwó fún ọ wọn náà sì lọ gbà wàhálà ti lẹ́nu eléyìí gánà gbogbo ajẹ́ kó dìgbà bá ṣe dì nánà. ilé ìdílé máa ń sọ̀rọ̀ ọmọ àlè ọmọ àlè ọmọ àlè àwọn èèyàn tó lè bọ́ àwọn tó lè bọ́ ń bẹ̀ wọ́n pọ̀ nítorí pọ̀pọ̀lọpọ̀ ti máa dára kó tó di pé wọ́n gbọ́rọ̀ yóò wá dàbí adìẹ wọ́n sọ sínú omi ọwọ́ adìdàkudà nàánà ni wọ́n ti wá mọ̀ wọn ara wọn. torí ẹ̀jẹ̀ ká bẹ̀rù láwùjọ kọ yọ gbogbo àwọn èèyàn sílẹ̀ àwọn lè má mú ṣe zina tí má mú yàn á ní ṣe zina láwùjọ yorùbá yìí láì mẹ́yẹ mẹ́yẹ lè má mú kan ká má ṣe zina wọn ò dára sọmọ alẹ́ kí ó ní wàá ní ṣe zina ńgbà tá a rẹ̀ náà ṣe zina ńgbà náà.

àbá wa ní yàtá lè fi jẹun àti ìjọba wa ní kò sí tọkùn pẹ̀lú sẹ̀ríà kan òfin ojú dúdú làwọn fẹ́ máa lò òfin ìgbà tó sẹ́kù ju pé àwa náà láàrin ara wa àáfì ṣe àti wà bárù wọn wí níwọ̀nba ẹ àwọn fẹ́ so ìyì lórí kíni pẹ̀lú ta ni gánà ẹ àwọn fẹ́ so ìyì pẹ̀lú lálóńpé ẹ̀ẹ́dẹ̀rú ẹ̀ẹ́dẹ̀nìkan ẹ̀ẹ́dẹ̀nìkan jùwẹ́rì jáàrí tani jáàrí tani jùwẹ́rì lẹ́ẹ̀dẹ́gbẹ́ tá a jọ sọ ọ̀ma tó ṣẹlẹ̀ tó bẹ́ẹ̀ ni tá a jọ bẹ́ẹ̀ tó tó kíni fọ̀rọ̀ tó ọ̀ma sọ̀rọ̀ tẹ̀ mí gbọ́ yé gbọ́dọ̀ pé yé pé é tó sọ pé ẹni tá a jọ ṣe sí náà lẹ́nu ẹ̀ wọ́n sọ pé tí wọ́n bá sọ̀rọ̀ tá ìwé gbọ́ yé. débi tí mo dàmà lọ sí sọ ẹ débi tí mo jẹ lánàá sọká bọ àmà ìṣẹ̀lẹ̀ dẹ àmọ́ nìkan ni ẹni tá a jọ fún ṣe kíni ọ̀daràn wa rè wọn ni ẹ ọmọbìnrin tá a jọ ṣe kí ẹ jọ ṣe kíni ẹ táwa ni ọ̀daràn rí ah, èmi ò sọ ọ̀daràn ọkọ ọ̀rọ̀ pípa ni ọ̀daràn rí oṣù àjẹnára ju ọlọmọdé. tó ń bọ́ débi tó ti so igi rẹ̀ látàrí pé ẹsẹ̀ zina ìwà tó ń zina rẹ̀. àwùjọ mi là tọ ọmọ mi ni àbọ̀dé àbọ̀dé wa ti sọ̀rọ̀ ẹ̀ máa rọ̀ ṣe. ẹsẹ̀ ara rẹ̀ ọ̀ balẹ̀. ọ̀rọ̀ yìí bọ̀rọ̀ mi à ah, ah, ó ju bẹ́ẹ̀ lọ ó ju bó tó ti lọ. àwọn gbàjẹ́ pé kọ́lọ̀ ń sàánú ẹ̀sìn mẹ́lòó mi ò jẹ́ orí mi. wọ́n máa ti pè é pàápàá àjọyọ̀ yóò bá lẹ̀ wọ́n ti máa di aṣọ lẹ́nu wọ́n ti máa pọ́n tìlá láìsí ìfọkàtì àbí òye wa ńlọ wọ́n ti ti máa pé ìfẹ́ ọ́sàgbà gbogbo kí ló wá sí kí ló lè lè tó bẹ́ẹ̀ tó ń tìlá ni ọ́ eléyìí ń bẹ́ẹ̀ lẹ̀ ìwé ṣe ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kó tó di fẹ́ẹ̀ ṣe jìnnà rọ́bì ẹ̀wẹ̀rọ̀ gbadébẹ̀ ọjọ́ kó nìkan dá lọ kó tó ti wèrè ọjọ́ bó ti ṣe jẹ́ lẹ́yìn náà ta lẹ́ni náà tó máa sọ ìdí lórí oyún òun náà gbádùn ẹ gbọ́dọ̀ dáhùn nítorí pé tó fi tó fi rọrùn fóbìnrin kan láti síbi rẹ̀ lẹ̀ fọkùnrin kan tó fi di pé wọ́n ń ṣe zìnà ẹ gbà pé possibility pé èèyàn mẹ́wàá ló dùn ọwà mọ̀lẹ́kà ni wọ́n ní tó fi jẹ́ ló sì dì ìbá èèyàn mí náà tún wà torí ẹ̀ kọ́ yẹ pé èèyàn mẹ́wàá ló lóyún fún wa bí tí o máa ti gbẹ ìwọ ló lu lónìí fún ẹ mẹsàn-án náà yọjú pé kíni kàdákàdá wọn yọjú pé kó o gbó kíni lọ gbogbo alájọ sí public toilet. ríde ilé ọ̀dọ̀ wọn wà o ẹ̀yin obìnrin ẹ̀yin ní kẹlọ bẹ̀rù Ọlọ́run bá tóbìnrin ọba fàyè zinalẹ zina ò ní wáyé zina ò ní wáyé kí ni wọn ti ń fẹ̀yìn jẹ ganan rí tẹ ẹ fi gbọn ẹlòmíì ó pọ̀ débi tí sọ ma ti ra búrẹ́dì oṣù fún orí ti dàrú. àbí ìwé sọ ma ti pẹ̀lú àgbọn ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ tiẹ̀ ah, ah, búrẹ́dì náà ni ó ti mú oorun lọ́wọ́ fi ra mú kí ló wá wálé ọkùnrin tí ọ̀fẹ́ ọ kò tí ì fẹ́ ọ ọlọ́gbà fọ́tọ́ kò tí ì fi ọ ọlọ́ba lọ́sọ kò tí ì fi ọ ọlọ́dá ló ń jẹ fún àwa wíjá ẹni kí ló burú ló kọ́ lọ dáná fún ebi wọn fẹ̀rẹ̀ àwọn kí ló burú ń bẹ̀ ẹ̀yin tẹ̀ ń ṣe ìdìnnà lẹ́tọ̀ọ́ nìyẹn tẹ̀ gbádùn. bọ́lọ̀ ọkùnrin kan obìnrin kan tí wọ́n sọ pàtì àwọ̀ ara wọn ó ti bẹ̀ lábẹ́ àjà kan fẹ́ṣẹ̀ tọ́nù ní tìkẹ̀tà wọn. ẹ ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ onímọ̀gbà tó ń mọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ pé ara rẹ̀ sì ṣe bomubomu dáadáa báyìí ẹ̀rù kárọ̀ ọkùnrin yàtọ̀ sí tóbìnrin tó bá ti rí tọkùnrin tára rẹ̀ tára rẹ̀ ń ṣe bí gbòǹgbò bí gbàtọ sọ búrẹ́dì tómi sẹwọn kí wàhálà nù wàhálà nù ọyẹ kára rẹ̀ ó ti kó sáà tètè tó ọmọ tára rẹ̀ jẹ ẹkṣọṣinù fẹ iná ní àmẹsẹlẹ tó dùn Umar ló sọ fún àyẹ sára kúta torí pé ìdẹrẹ lọ títí bọ́ bá ti fọwọ́ kàn yóò bá di pé ṣètọ́nì ṣètọ́nì ṣètọ́nì ẹ máa wò wò ìwà àti ìyá rẹ̀ ò lè jọ wà nulẹ̀ kí ṣètọ́nì ó ti kẹta yín ìwà àtàbúrò àbẹ́gbọ̀n rẹ̀ bìnrin ẹ lè jọ wà nulẹ̀ kí ṣètọ́nì ó ti kẹta yín kọ́dà ìwà àti ìyàwó rẹ̀ ò lè jọ wà nulẹ̀ kí ṣètọ́nì ó ti kẹta yín àbọ̀mọ rẹ̀ àmọ́ obìnrin náà lẹ́tọ̀ọ́ sí ọkàn ní títì rẹ̀ lélẹ́kulè ní ṣètọ́nì ní dọ̀ọ́lá gbogbo àwọn tó ti pé tiwọn ele àfi lásìkò ẹ̀rùn yóò lé lásìkò tó torí pé ṣètọ́ni ti ṣe kí ni ó ti wọlé ọjà bó ti ṣe jẹ́ mbẹ́. ìyẹn ni pé kókó ọ̀rọ̀ ni pé ẹ bá dé bí ibẹ̀ sẹ́ẹ̀ mọ̀ pé tó bá padà tó lọ́wọ́ bá bá ní káàsì ló túnjọ́ wọ́n mọ̀ fúnra yìí náà kódà lágbájá àti kàmẹ́lú àti tó là lọ́ba mi lọ́bi tá a ti so igi àwọn máa ṣe wọ́n so igi kó tó lóyún àbí lẹ́yìn ọyún ẹ àlè àlè tẹ́lẹ́sàárín yóò bá lẹ́wù àlè tẹ́lẹ́sàárín òun náà gẹ́gẹ́ bíi mọ́kù ó yí eyín dáadáa torí pé so igi lónìí ó ti tẹ̀sà ìyàwó bí ma àkàràmọ̀kùnmọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ lè tẹ́lẹ́sàárín iná ti tara rẹ̀ àbí ò tara rẹ̀ wọ́n máa lóyún bí ma lóṣù mẹ́ta ńgbà tí èsì máa lù màálù kan rò fún mẹ́ta ni abẹ́ ẹ̀gẹ́ tiẹ̀ wọ́n níbi eré ẹlẹ́jẹ̀ àwọn máa ń ti sọ láti ibì kan ẹnìkan wá wà fẹ́ kọ́ dàbí ìgbà tí ó máa ń gbìyànjú ń kọ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ àwọn àwò pé ó súnmọ́ kó pọ̀rọ̀ amagé ju àwọn yòókù lọ tó bá ti rádà kò sọláàtì tọ́sí kọ́ ọmọ àwọn ọmọ sábà pé ẹbẹ́ síwájú ẹ̀sìn sọláàtì fún wa ẹbẹ́ síwájú ẹ̀sìn sọláàtì fún wa. ọ̀nà àgbẹ̀ ẹ̀bọ́ bẹ́ẹ̀ yín kẹsẹ̀ ẹ̀bọ́ bẹ́ẹ̀ yín kẹsẹ̀ kí ni bẹ́ẹ̀ nu lè má mú kí ni bẹ́ẹ̀ nu lè má mú. à wọ́n ní tí bá ń sọ bá kí ni kí yóò sọ fún ẹ sọ pé kí ni òsín nu lè má mú. ó ní kí ni bẹ́ẹ̀ nu lè má mú títí kí ni òsín nu lè má mú títí gbogbo olóòtú lè bọ́ wájú nígbà tí ètò ká ti dànù láfẹ́sẹ̀ ká ti dànù lẹ́yìn fẹ́sẹ̀ èsì àṣedànù nílẹ̀ yorùbá ń bí ẹni máa sọ rọ́bìṣì báyìí nítorí pé wọ́n wá mà kó tó máa pera wọn lólùmọ̀ àwọn olóògbé lásán ọmọ kankan yóò kọ̀ bọ́ wájú ni ó lè ní alálùlélá kí ni jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn mangalóbi kí ni jẹ́ mangalóbi. nígbà tó ti jẹ́ pé wọ́n nílò afọ́jú kọ́ olójú kan ló máa ń jọba bẹ́ẹ̀ ó ti ní kó gbogbo àdúgbò olódò ni wọ́n yọọ máa bọ́ wájú tagidi tagidi tìfẹ́nu tìfẹ́nu yọọ máa wá kó sọ láti wọn dà sí kòtò. ẹnìkan ládùúgbò kan lù kan mẹ́ọ̀ oníbò làwọn ti fẹ́ ṣe mọ́sálásí kan tó wà gbogbo àdúgbò yẹn ni ìmáàmù yẹn wà mọ fati àti tẹ̀sí mọ̀ kíjọba ti mọ fati àti ńkọ gbogbo yòókù náà ńkọ àbà wọn á ní kíni káwọn ọmọ ẹ̀sìn ṣé káwọn ọmọ àna mọ́sálásí tó ń ta ìmọ̀ fásitì rẹ̀ dé ni káwọn ọmọ wa tún sọ láti fẹ́ àbí káwọn kọ́kọ́ máa fi sọ láti àwọn nu ilé àwọn. ẹ máa lọ náà ni ẹ máa lọ náà nítorí kí àwọn èèyàn mọ̀ bá mọ̀ wò pé ẹ ṣe mùsùlùmí àwọn tó bá ti sálámù ẹ ti kọ́ ọ́ ẹ tún sọ láti lè dè ẹ ní máa ṣe ń jàmá ò kálukú ọmọ tètè nítorí pé amúnipàdánù sọláàtì ní kí o lè máàmù èèyàn wàá ti sọláàtì tó dángájíá ìdí nù ẹ tètè wá mà wọn tó tì mí síwájú tó má tì ọ síwájú àbùkù láéláé lọ́kàn because by the time tó má ti tì ọ síwájú ojú ọmọ wa ti tì ọ ńgbà náà láti kọ́ ọmọ nítorí máa ń ṣẹlẹ̀ nìyẹn o torí ẹnìkan ọ̀dọ́ ọmọ ní ìsìn wọn nìkan lọ dára rẹ mọ àbíyàwó rẹ àmọ́ jọ ọ má ti tì ọ síwájú ẹ sì máa sí ẹ̀yin náà lẹ́yìn máa jogún lè máa mú nílẹ̀ Yorùbá yìí wọ́n yé jogún rẹ̀ àmọ́ ilẹ̀ Yorùbá wọn máa jogún ẹ̀ ní wọ́n lè pé ọmọ alẹ́ lè máa mú lélẹ́yìí kí níta àwọn bàbá rẹ̀ ní máa jẹ ọkùnrin àwọn bàbá yín jẹ ìwọ wa máa jó olóòtú máa fa pátá nuga oyè ló bá bá mi ẹsẹ̀ bí bóyá oyè kìnnìkan ló fẹ́ jẹ ẹ̀ ìwọ́n ti pè alábòjútó àgùntàn òfin kalan wọ́n fi tuntun fẹ́ jẹ nìyẹn yóò tún àmọ́ bàbá dáńgá ní kó olùkọ́ yẹlé bàbá mi dùn mí olódò. wọ́n bá fi jẹ lèmọ́mù yìí náà lórí agídí bàbá àmọ́ fáti àgbà. gbogbo ara gbogbo àwọn èèyàn kí ni wọ́n á máa ah wọ́n ní wọ́n á mú kíláàsì máa dédé ni wọ́n ní wọ́n á mú kíláàsì máa dédé bí àwọn ọmọ kan lù kàn bẹ́ẹ̀ láti lù kàn wọ́n ti lọ lù yẹn ìgbà tí wọ́n wá tù sí gbogbo mọ́sálásí wà ládùúgbò tí wọ́n wà wọ́n tíra mọ́sálásí lónìí ní mọ́mọ́ ọmọ bá ti àti wọ́n tún lọ mọ́sálásí nù ìmáàmù yẹn náà ọmọ bá ti àti wọ́n tún tíra bíi ìmáàmù yẹn ọmọ bá ti àti wọ́n ní kọ́sára <laughs> so wọn á níbo làwọn máa ṣe torí pé àwọn tí ń dìde tí wọn bá ti parí sọláàtì àwọn máa tú sọláàtì àwọn ṣe àti àwọn bàbá náà ń sọ àwọn wọn àtijọ́ kan àdógbọ́n lọ́ba àti kílẹ̀ ẹ̀ máa ṣe lẹ́yìn sálámà wọn ni à ń tún sọ láti ṣe ni kílẹ̀ àwọn ni mọ́mú yóò máa bá ti àti rẹ̀ adúrú bàbá ìsọmọ lẹ́yìn sàkóso adúrú lòdò olódò àwọn máa dá dúró tó wọn máa ní láti omi lọ bí ìgbà tí gbogbo ará àdúgbò fi pàdé lé wọn lórí ẹ tún gbọ́dọ̀ wá mọ kíláàsì wa mọ ẹ̀yin tẹ ń pa àmọ́ bá ti àṣẹ yìí kí làwọn ọmọ wa ṣe nígbà tó jẹ́ pé ẹ̀ mẹ́ta ẹtún mẹ́ta ẹdùn bẹ́ẹ̀ lọ ẹ máa ṣe jàmbá yẹn bí tẹ wà ẹ máa ṣàṣì dànù tẹmọ kó àwọn náà tún láwọn ò ní wá bọ̀tà àwọn eléyìí wọn ní kí ni tẹ bá tún wá á sì mẹni tí wọn máa dà wá torí ẹ máa ṣe sọ láti yẹn bí tẹ wà torí rẹ àkàrà ọmọkùnrin lọ kí ni ò sí nínú ìmáàmù ìmáàmù ọ̀gá o kódà wọ́n ti torí rẹ̀ dáwọn ilé ẹ̀kọ́ gíga lẹ̀ tẹ́kí lẹ́yìn ìgbà tó bá gba dìgírí àkọ́kọ́ inú tó lè wọ bẹ̀. wọ́n ń pè ní ma'ahadul a'immati wal khutaba ma'ahadul a'immati wal khutaba ní mẹ́tíkà rabitatul alam al-islami àwọn ni wọ́n dá lẹ̀ muslim world league tẹ́gbẹ́ special training láti di imam láti gbogbo ilé ayé ló ti lè apply láti kọ́kọ́ ní dìgírì àkọ́kọ́ kéré wá ní lè máa mú kódà tó ti dórí àwọn azhar tó ti di pé wọ́n máa rọ̀rọ̀ kúrò sáwọn ọmọ tó bá lọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ lórí àwọn náà ti ní program kan wọ́n ń pè ní tahdilul a'immati wal khutaba ti train àwọn limamu, àtàwọn ọjọ́ ọmọ ìṣòkò tó bá gbẹ́gbẹ́ tí wọn ò tẹ̀ ní condition degree ìjọba ti gba sanawi ó lè lọ ti program ọdún kan ni kó tó padà wálé tòun àti ẹ̀yìn òsì kà mọ̀ fún ẹ̀yìn òsì kiri ń bẹ́ẹ̀ nu lèmáàmù ní ti ta bá sọ gbọ́dọ̀ àkókò wa lọ jìnnàjìnnà afẹ́ ti kọ́ọ̀sì fáwọn lèmáàmù lèmáàmù lèmáàmù kéètì ẹ̀ mímọ̀ nípa àwọn nǹkan tó jẹ́ kò sí máma nípa tí wọn bá ti lèmáàmù èèyàn mélòó ni wọn wà dání táwọn lèmáàmù bẹ́ẹ̀ ń kálẹ̀ ń bì amọ̀kẹ́ yẹn wà ń wá dání lẹ́kọ̀ọ́ àwọn alágídí ń fi wọ́n wà àwọn olóògbé ń fi wọ́n wà pé kíni kíni ọkọ̀ wa alẹ́ ìmọ̀ kankan ń tún sọ pé kíni ọkọ̀ yìí olóògbé lásán lásán because ìwé tí wọ́n bá ti rọra rẹ láti tó tọ́ka ẹ̀sìn ó sì mọ gbogbo pa. ọmọ ọmọ ọmọ ọmọ inú rẹ ni ó máa kàn lábùkù. tòtòrí di eléyìí báyìí náà lẹ́sẹ̀ ni pé odò máa pọ̀ nù tí wọ́n bá ti jẹ́ pé agídí bá kú lọ́rọ̀ wọn odò máa pọ̀ mbẹ̀. tòlẹ́yìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ tẹ́ ma, ti akẹ́kọ̀ọ́ ẹ̀ ma, ma yìí ma, àmọ́ tẹ́ ìbá ti kẹ́kọ̀ọ́ ẹ̀ ní ma yìí ma, ẹ̀ ní ma yìí ma, nítorí pé àwọn èèyàn ń kíw láwọn àwùjọ mi nítorí pé wọ́n lè máa róde sàrà lọ ni òde sàrà òde bùkátà kọ ọmọ kí láti máa kí nyúmúnyúmúnyúmú kọ ọmọ kékeré kékeré máa gbowó ẹlòmíín ti ká tó kó lè di mp ní tọ́lá ti di mp ó ti di kí ni ṣékùlù islam láàrin àwọn olódò tó ń bẹ̀ yẹn bí bàtà ti sọ fún mọ̀ pé báyìí báyìí à nídìí rẹ ẹ̀wọ̀n kí kàsára yẹn kàsára ńlá tí ọ̀lẹ́gbẹ́ kọ́lọ́ máa ti tu abẹ́ kọ́mọ́sá àwùjọ wa aláwùjọ olódò torí ẹ̀ má fojú di ṣíṣe lè má mú lè má mú lànà bí ṣe títí títí tó fi fààyè lẹ̀ wọ́n ní tí ọba pàtàkì ọba ti jẹ́ pé lànà bí ṣe lójoojúmọ́ ẹ gbọ́n tí anabi tọ́ ni ó ní ọmọ nàdà ọ̀kọ̀rọ̀ òhun lè kitabillah ẹni tó ní máa kíkí alukurani jù láàrin wọn ni wọn máa ṣe lè máa mú fún wa. wọ́n sì sọ pé alakọ̀rọ̀ òfin sàhábà tí wọ́n lọ́kọ̀ ẹni tó máa kíkí jù láàrin àwọn sàhábà náà ló ní máa ṣẹ̀ríà jù ilé pàtàkì púpọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé a lè gbà kẹ́nìkan kan lọ́ọ́ máa ṣe lè máa mú lásán láì ṣèdánwò fún àlegbà tábà fọmọ kan lẹ ó ti dá wa lójú pa àmọ́ pa kọ́ńtì ọmọ kí ó ní àmọ́ pé lásán kan ọkàn lọ́mọ sí lè má ọlọ́mọ jẹ ọlọ́mọ jẹ tó ń pọ̀ ń dàgbọ́ orúgbó ká ní olódo ní ọ sáàtì àdéhùn àtẹ̀yìnà ó sì tún náà tó bá sọ̀rọ̀ yóò bọ́ lọ́n lálejò ẹ gbọ́rọ̀ bàbá aláwo lásán ọjọ́ bó ti ṣe jẹ́ ìbéèrè jáde. láwọn èèyàn wọn lọ sílùú kan tí èsì ìlú wọn ìlú tí wọn wá lọ wọn kàn ra ẹni ńlá ni wọn bá tẹ sí pálọ̀ bẹ́ẹ̀ làwọn ti ń pè sọlá bẹ́ẹ̀ làwọn ti ń pè sọlá wọn ti ẹ wúlẹ̀ gbìyànjú mọ́sálásí kankan tiwọn àkọ́dá o sẹ́yìn nìkan mùsùlùmí tó dáadáa táwọn aráàlú yẹn àwọn ọmọ ẹ̀sìn ẹ̀yin ò lè tù sẹ́yìn nìkan kan rárá o kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ẹ lọ sínú kíláàsì ẹ lọ sínú kíláàsì tó eléyìí ọ̀pàtàkì tẹ́ bá lọ kú mẹ́ńpé ẹ̀ ní rẹ́ nìkan tó ti sọ láti jẹ̀ náà àbí òye wa ẹ̀rọ pé láti yọ só là yọ gbọ́ àwọn èèyàn náà ti sọ yín àwọn ọmọ òun ìwà mọ́sálásí o bóyá mùsùlùmí sì ń bẹ láàrin àbí ẹ̀kọ́ ni ẹ wá kí lọ mọ́sálásí pé ọ̀kan náà brothers wa kú ẹ̀jẹ̀ ẹ̀ràn wa lọ rántí ni lọ́wọ́ ẹ̀yin Pọ́ọ̀lù ẹ̀yin Jọ́ọ̀nù àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀yin Timothy Timothy kọ́ kékeré ni náà ló kọ́ ni ẹni ah, kìnnìkan ní bákúrú eh, kìnnìkan kọ́ márù ah, kìnnìkan sàmùsù ọdún mẹ́jọ àbí kìnnìkan náà <laughs> ẹ̀tọ́jú ọjọ́ tí ọba àbàjẹ́ iná ni mùsùlùmí dé máa jẹ́ fún ọdún mọ̀ pé mùsùlùmí lò ọjọ́ bó ti ṣe jẹ́ wọn á ní káwọn bá wa nulẹ̀ àwọn táwọn sì níyàwó alẹ́ àlọ́ ń tọ́ yé bá níyàwó àwọn lè sírí lẹ́nu lé káwọn sì máa já Kùránì dáadáa mọ̀nà kí ni òfin olóńkọ́ mọ̀ sírí lẹ́nu lé àmọ́ àwọn ò tí ì má dòdò òfin tó ní kíyàwó rẹ ọmọ sì rí lẹ́nu lé òfin tó níyàwó rẹ ságbọ́dọ̀ máa fi nǹkan sórí náà ní gbogbo bíkíbi àti inú ilé wájú rẹ pé kíni ẹrù pé ìsọnidẹ lẹ́wọ̀n lòfin Ọlọ́run torí pé àlejò ọbẹ̀ rí ara àti orí ìyàwó rẹ̀ ìdíje ọ̀yẹ́ kó rí Islam fi ní kó gbóra rẹ̀ Amẹ́ríkà ò ní rí ní ìsìnwá náà lórí ìyàwó rẹ̀ nínú ń bò mo rò pé yé wa bó ti ṣe jẹ bóyá nu ni wọ́n ti rí lé inú bíbélì ẹ̀hẹ́n bíbélì lọ́wọ́ torí pé àwọn ní kan wípé obìnrin ẹbí òye wa as far as our Islam is concerned kò sí nǹkan tó jọba ń bẹ o ìyàwó rẹ ọba àṣírí lẹ nínú ilé ọba àjẹ pé ẹ̀yìn wọn ti pè ọba àjẹ ẹ̀yìn wọn ti pè kí ni wọn ń pè náà rí ọba àjẹ sinmi rẹ lọ́wọ́ ọba àti jẹ wọn ti pè yẹrí rẹ lọ́wọ́ nínú ilé rẹ ọba àfọmú rẹ lẹ ń ta kọmọ ti sọ láti rẹ kọba sọ láti rẹ jẹ kọta mọ ti tún wájú rẹ tó fi máa wò tó fi máa ro kàmí lórí sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ̀ngàrí kó o sì forí dájú pé ilé rẹ yẹn ṣe tó ti máa wo múndò rẹ ránṣẹ́ wọ́n sọ ilé rẹ di sinimá ọlọ́mọdé ẹ̀ǹtẹ́ bá ti mú ìkú bẹ̀ ẹni ti ń bẹ̀ bẹ̀ torí pé ìtumọ̀ ìyàwó sọ́kọ òun náà ni pé kò sí hòhò láàrin kò sí hòhò láàrin so Islam sì ṣe bẹ́ẹ̀ nítorí pé Islam fẹ́ gbà wá lọ́wọ́ gbogbo bàjẹ́ bẹ́ẹ̀ náà la ṣe sọ ẹni tó níyàwó lóbìnrin kan lè máa ṣàjẹ́ lóbìnrin kan lè máa ṣe nǹkan kankan torí tiẹ̀ náà mọ wá pàtì ọlọmọdé ẹni tó níyàwó wáyà tí ó kara wọn kó lè jẹ tó pàtì ọkọ ẹ ẹhẹn torí kò náà níyàwó tiẹ̀ kíni kíni bàbàrà kíni rọ kálórúkọ lè yíta jẹ kò sí dọ́ọ̀rì síwájú torí ẹ̀ la ṣe ń pè yín pé kẹ́ ẹ fẹ́ yàwó ẹ ti jókòó pẹ́ pọ̀ jù o mo bẹ dára yín mọ̀ ẹ̀yin ọ̀dọ́ tẹ̀sẹ̀ yàwó yìí ẹ ti jókòó pẹ́ pọ̀ jù wọ́n sì lọ́wọ́ tó bá dilẹ̀ ńkọ́ níṣẹ́ tó ni máa ránṣẹ́ torí di eléyìí báyìí torí bẹ́ẹ̀ sì máa sọ pé kò tí ì sagbára ni kò tí ì ẹ wàá lágbára ti ṣe ọlọ́mọ tètè bẹ́ẹ̀ o torí ẹ̀fẹ́ yà wò kó kó ń bẹ̀ ọjọ́ bó ti ṣe jẹ́ àwọn ìjọ sì ń bá sọ tó ń bá sọ tó ń bá sọ tí ń kọ́ sí kún kó ọmọ ti sì yà tó bá yẹ kó ọba gbádùn máa ṣe sùyàm ọba sì mọ̀ kó ọgbádùn náà kò sí wàhálà ńlẹ̀ kò nídìí sùyàm mo rò pé yé wa àmọ́ sọ ara rẹ nítorí pé ibi tí ṣètọ́ni máa ń gbà mú yẹn ọ̀pọ̀ ṣètọ́ni ọmọ tí ó títí tí ó bí kò sì bàjẹ́ fẹ́yàwó tó kù mbẹ́ olójú tó kù sí fẹ́yàwó ẹ eléyìí pupa jù eléyìí dúdú eléyìí ga eléyìí kúrú ìwọ gán kọ́. inshallah àdéhùn àbíbẹ̀ kọ́ nígbà tó so muharram fi tán ẹ dáhùn. àwọn tí ò níyàwó ọ̀hún ra wọn tó bá ṣe rú wa àwọn máa ń tètè mú sáǹpù tó bá ṣe rú ọwọ́ bá ṣe rú dáadáa ọdọ akogoro ẹdọ yẹn bá ara bá ṣe rú lọ́wọ́ àbí òye wa. kó mú yòókù mbẹ kó mú yòókù mbẹ inshallah ńgbà tí muharram ibà ìtàn kó dàbí ẹ̀sọ́ igi ó ti rí ìtàn fẹ́fẹ́ inshallah ọjà bó ti ṣe jẹ́ mbẹ torí ẹ̀yàwó yín sírí lẹ́nu lé tẹ́lómi ọ̀bá sátìbá yín rí kò sí wàhálà náà. ìyàwó wà mùsùlùmí la mọ̀ wọ́n sí lójijì ìyàwó bá di káfíìrì ó bá di káfíìrà ọkọ wa ṣe méjì kò ṣe méjì bàbá kọ́ ọ lẹ̀ ó ṣe dà nítorí kò ṣe náà torí kọ́ ló ń sọ pé wàlá tó ń sọ kó bẹ̀rẹ̀ sàmìlì káwáfẹ̀ ẹ gbọ́dọ̀ di ìyàwó tó jẹ́ káfíìrì mi wọn làwọn ọmọ tí ń bẹ láàrin wọn tí à ń bá kú àbí bàbá ló kú ta ni wọ́n jogún tó bá jẹ́ pé bàbá àbí ìyá ló bá kú ta làwọn náà jogún. àkọ́kọ́ ní í gbé nínú òfin ṣẹ̀ríyà àwọn kankan bẹ tí máa kọ dínà ká lè jogún nínú rẹ̀ ni ikhtilafu dì ikhtilafu dì tẹ̀sán bá ti yàtọ̀ mùsùlùmí àti ẹni tẹ̀sán mùsùlùmí nínú àdìsí anábì wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí máa muslim gbé jáde oní la yarithul muslimu al-kafir wala al-kafiru al-muslim mùsùlùmí ò gbọ́dọ̀ jogún káfíìrì káfíìrì náà kọ́ ò gbọ́dọ̀ jogún mùsùlùmí. ó túmọ̀ sí pé àwọn ọmọ táwọn bá ti ṣẹ́kù lórí Islam tó ń bá Islam wọn lọ tí ìyá ń bá kú kọ̀ ní jogún rẹ̀ nítorí mùsùlùmí ò ní jogún táwọn ọmọ náà bá ti wà lórí islam wọn táwọn ọmọ ń bá kú ìyá yẹn kọ́ kò ní jogún wa nítorí káfíìrì náà ní jogún mùsùlùmí àmọ́ tó bá ń pè bàbá lọ bá kú àwọn ọmọ yóò jogún bàbá wọn tó bá tó àwọn ọmọ yẹn ló bá kú lórí islam bàbá yẹn kọ́ yóò jogún àwọn ọmọ rẹ̀ eléyìí a sì mọ̀ pẹ́rù rẹ̀ ọwọ́ aláwùjọ pọ̀lọpọ̀ tí ń di káfíìrì tí ń di káfíìrì rà kọ́lọ̀ ń dàkùn kọ́ba àfẹ́ ma látàrí àdánwò ẹlòmíràn kò ń ṣe ìsìlámù bí ìgbà tó ti tóbi ti ń lọ kò sádàwò ń bẹ ó ń tọ́jú fi àdánwò torí jíjẹ́ kẹfẹ́rí gan kò sádàwò tó tó àárí jẹ àrímọ àrẹ wù ọ̀wálẹ̀ ọ̀mọ̀nilẹ́gbẹ̀ẹ́ jíjẹ́ kẹfẹ́rí torí ẹ̀jẹ̀ bá rí kẹfẹ́rí nínú àdúrà tẹ máa ṣe náà làdúrà tá a máa ṣe fẹ́ni tí ọlọ́wọ́n bàbá gbàdán wò bá pé mo dúpẹ́ fọlọ́ o tọ́lá mi nínú tó fi ṣàdánwò fún ọ tó wá ṣe àgbéga fún mi lórí púpọ̀ nínú ẹ̀dá tó dá lágbèga torí tó ọba máa ìjẹ́ kébèrè kó àdánwò tó ọba pa kó àdánwò ọmọ àdánwò ni ó gan làdánwò tó ga jù kọ́ lọ́wọ́n bá kọ́ sànú wa kọ́ làwọn bẹ̀ẹ̀ torí ẹ̀ ó sì ń bẹ nínú àwọn mùsùlùmí yìí tó jẹ́ pé ìyàwó rẹ̀ di káfíra lẹ́yìn tó ti jẹ́ mùsùlùmá ó sì tún fílẹ̀ nu ilé rẹ̀ àìdá ló ṣe o wọ́n gbọ́dọ̀ fílẹ̀ nu ilé rẹ̀ wàá lè dànù ni wàá lè dànù tẹ̀sẹ̀ bá ti yàtọ̀ ó ní ẹ ẹbí ọ̀dọ́mọlẹ́yìn sọ́ọ̀sì ni. Ah, islam ti alẹ́ fún ọmọlẹ́yìn sọ́ọ̀sì ẹ̀ ọ́ọ̀fẹ́ ni tó jọ ọmọlẹ́yìn sọ́ọ̀sì tó ọba lọ́mọlẹ́yìn sọ́ọ̀sì yóò ṣe mùsùlùmá tó bí ọmọlẹ́yìn sọ́ọ̀sì. mo rò pé wa bí ìtìkájú mùsùlùmí lóbìnrin ọwọ́ àdọ́mọlẹ́yìn sọ́ọ̀sì kò tí ì lọ́kọ̀ sọtọkẹfẹ kọtọkẹfẹ o torí pé lẹ́yìn kí lórúkọ rẹ̀ murtadda ẹni tó fi islam sílẹ̀ tó fi mọ̀ ní ẹ gbọ́dọ̀ fẹ́ kìí sùn ní bàkàtà bí àtàtọ́lọ̀ wọn bá gbà pẹ̀lú fẹ́ yóò jẹ́ pé láti pìlẹ̀ rẹ̀ lọ́jọ́ ayé rẹ̀ àwọn bàbá rẹ̀ nǹkan kan wọ́n bí ọjọ́ gírèsì. wọ́n kàn fún kọta àpèjúwe ni ó lè jẹ́ dọ̀káàdì ó lè jẹ́ bìlísíà ó lè jẹ́ àbí òye wa gbogbo kọta ẹ̀dá mọ̀ láti pìlẹ̀ bí sẹ́ńjẹ́nu irun wọn lẹ́sẹ̀ sẹ́ńpé ẹ̀fẹ́ bàkàtà bíà nínú kẹta nǹkan rí ní ìsìn kọlọ̀ndì ọjọ́ pé bẹ́ẹ̀ o náà nípa àwọn kan nínú àwọn obìnrin wọ́n ń kílèmù yìí pé àwọn èsè mùsùlùmá tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn ọkọ àwọn mùsùlùmí ni wọ́n àwọn ti di mùsùlùmí ọlọ́ọ̀dẹ ọdẹ bẹ́ẹ̀ ẹ̀sìn tó bá débẹ̀ ìlọsíwájú ní fẹ́sìn Islam ìlọsíwájú ní fẹ́sìn Islam torí ẹ̀ láti sọ́ngbà kan pé ẹ lè máa fẹ́ wọn nítorí ẹ̀mí pé inṣọ́lá wọn padà di mùsùlùmí táwọn ọ̀gá sì di mùsùlùmí tẹ́yìn bá jọkùnrin gidi tẹ́yìn ní padà dóbìnrin ẹ lè fẹ́ wọn nítorí káwọn ọmọ wọn kọ́ kílọ̀sì ní fẹ́ẹ́ sí Islam táwọn bá ń ṣe Islam yàtọ̀ sẹ́ni tó ṣe é pé wọn ò ní gbé ìṣọ́sọkòtò di yẹ̀rì máa ń dì í tí wọ́n wàá dàbí ìyàwó tó gbé ìyàwó náà mọ̀ kọ̀ntrol láìfù rẹ̀ ah, bọ́ba dárú ẹ̀wò wọ́gán ó lè tẹ̀lé wọn. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. torí ẹ̀ tí obìnrin bá ti lè di káfíra kí ló sẹ́kù níta sẹ́kù ní kò sẹ́ẹ̀ túká. ọ̀dà káfíìrì làwọn méjèèjì káfíìrì wọn mara wọn obìnrin bá di mùsùlùmí obìnrin bá di mùsùlùmí ọkọ yẹn lẹ́tọ̀ọ́ sí kó máa jọkọ rẹ̀ lọ lópin ìgbà tí òun náà bá di mùsùlùmí láàrin ìgbà tóbìnrin yẹn fẹ́ ìgbà tóbítọ́ bá ti di mùsùlùmí yóò fẹ́ ìgbà alìsìbọ́rọ̀ pé afẹ́ máa bí àpò òbí rẹ̀ ti ṣe má sí yọ lọ yọ lọ náà tọkọ yẹn ọba fi lè di mùsùlùmí láàrin ìgbà tí ń ṣe nǹkan yẹn kó oṣù kàn. láàrin ìgbà tí nǹkan fi ń bọ̀ tó dé olóòórùn náà di mùsùlùmí ìyàwó rẹ̀ lọ́mọlọ́mọ tó léyìí pàtàkì bẹ́ẹ̀. àmọ́ tó bá gbé ọkùnrin ló máa di mùsùlùmí tí ìyàwó rẹ̀ sẹ́kù lórí kúfùrù òfin tó burú ó sì máa bẹ pẹ̀lú rẹ̀ lópin ìgbà tí bí kọjá nasraniya tàbí yahudiya àwọn tó bá jẹ́ pé kúfúrú tiẹ̀ tí ó sọ̀kan nínú méjèèjì yẹn dandan ọkùnrin yẹn náà gbọ́dọ̀ ṣe kí ni ọgbọ́dọ̀ lé kọ́ máa lọ rẹ̀ torí kọ́ lọ́n sọ pé wà látọ́n sọ pé bẹ́ẹ̀ ẹ̀fọ́ mi ta wà bọ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́. àrọ̀ wa àtúbọ̀ rọ̀ wa gbàgbọ́ pé béèrè ọkọ àtìyàwó ọkọ àtìyàwó kẹ́ǹsì A túbọ̀ wa ká máa ṣe sùúrù fáwọn obìnrin nítorí pé àwọn kéṣìṣì kéṣìṣì tí ń wá bá wa ó ti pọ̀ jù so nítorí sì fi ń gbé wádọ̀ wa ẹni pé ni àwọn ẹni tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ sí kò yẹ kọjá pé ń ṣẹlẹ̀ láàrin bá àwọn kéṣìṣì yẹn ti pọ̀ jù wọ́n láì ìgbà ẹ̀ máa gbọ́ ṣé ọkọ̀ ni àbí ọkọ̀ àtúntẹ̀sẹ̀ máa wá tẹ̀síọ̀ kí ló ṣẹlẹ̀ ẹnìkan wọn ránṣẹ́ lórí pé ọkọ ìyàwó ti di aṣọ tó ti gbó wọn wá ránṣẹ́ ti kíkọ́ wá ó wá lóun ní wá ìyàwó rẹ̀ lọ́gbẹ́jọ́ wà ó ní nígbà tó ti wá gbogbo tó bá tọrọ ẹ fún òun ní wá mùsùlùmí bẹ́ẹ̀ àbí ìtúsẹ̀ yìí pé òun náà ó lé ìyàwó dànù tiẹ̀ nì. ìyàwó wa ní òun fẹ́ mọ̀ bó bá tiẹ̀ ti kọ́ ni kó sàlàyé. àwọn àpè àtúnwáni ti fi kọ́ pé ọba lọ́wọ́ ni wá. òun ni wá àfi kọ́ sọ gbogbo dítẹ́ọ̀ àdáhàdá. àwọn àlè sọ gbogbo dítẹ́ẹ̀sì kò tó yọjú. ẹ jẹ́ àmọ́ ẹ ṣe sùúrù ẹjẹ́ á máa ṣe sùúrù torí pé tó máa ń wò pé ìyàwó kan ti sú ọ ọ̀fẹ́ lè e dànù táwọn ni mọ̀lẹ́kà tó bá fẹ́ sáfúnṣe tọ́ ni mọ̀lẹ́kà ò lọ lọ sábà àti báwọn obìnrin yìí náà ni tóbìnrin yàtọ̀ ni yúnífọ̀mù náà ni ó dàbí ìgbà tí gba tírénì ilé ẹ̀kọ́ kan ni yóò yí ọ̀lẹ́ mi tí wà tó ń sá fún lọ́dọ̀ eléyìí ọ̀hún tún bá dìgbì lọ́dọ̀ eléyìí kọ́nà tẹni tí ń bọ̀ gan lè pọ̀ ju tẹni tó lọ lọ. ṣùgbọ́n àwọn obìnrin ti wà nìyẹn o àfi sùúrù bí ẹ̀ bá ti lè ṣe sùúrù kọ́ máa wùlẹ̀ tó yà wò gbogbo táwọn sọ pé kẹkẹ yà kó tó di pé mọ ara ń parí ó ní sùúrù ni òkè ti tọ́ ma tán ara rẹ jẹ o. tọ́wọ́ fẹ́ ní muharam tọ́wọ́ alẹ́ sọ́fàr <laughs> so èyẹ gbọ́dọ̀ fi sùúrù kọ́rọ̀ rẹ̀ àwọn obìnrin ti burú bàjẹ́ táwọn bá ti mọ̀ kọ́kọ́ àwọn ọ̀fẹ́ ni wọ́n máa ṣe ẹlòmíì náà gan sórí rẹ̀ náà máa tọ́wọ́ bá kó bá gbà kó ló bí ọ́ ó sì rọ kódà ẹlòmí obìnrin lè mú títí yóò tún ọmọ bí bàbá rẹ pé sẹ́yìn lẹ bí mi ní àbí ìsẹ̀ obìnrin ti ti débi abọ̀ nìyẹn torí ẹ ẹ jẹ́ ká fi sùúrù kún sùúrù wa ẹ jẹ́ ká jẹ́ good example ẹni tó bá mọ̀ kó wọn wà kọ ìyàwó òun sì ní ìgbà padà mọ́ kó jẹ́ kí n tí ọ̀fà tó wọn fi síbẹ̀ kó jẹ́ ní ògidì kó jẹ́ ní ògidì nítorí ká mọ̀ pé gbèǹde ń bẹ ọlọ́run bó ti bì wá lé tí o bá jẹ́ ní o dákun torí tọ́lọ̀ ṣe sùúrù ẹ ṣe sùúrù nítorí pé láàárín ọkùnrin àti obìnrin ọ̀lẹ ní gbogbo wa o lílẹ obìnrin kọ́ òjìtọ̀pin lọ òun ti lé ti lénu náà ni ó ti padà bú sẹ́kù torí ẹ̀ ẹ́ jẹ́ ká fi sùúrù kún sùúrù wa káwọn obìnrin náà fún oṣù lọ́kọ́ wà téèyàn fi gbélé ọkọ pọ̀lọpọ̀ ọ̀rẹ́ kọ́kọ́ lọ́dọ̀ ìyá rẹ̀ gbàtí ìyá náà kúkú lẹ́kọ̀ọ́ wọ́n sì lówù tí ìyá bá gbọ̀n kọ́ lọ́mọ rẹ̀ ọ̀ràn ẹlòmíì ìyá rẹ̀ lẹ́kọ̀ọ́ kò farabalẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ìyá rẹ̀ ọgbàlẹ̀ ọkọ lọ ọ àgbà lójú tẹ̀sí ma kọ́kùnrin wọ́n mọ̀ ọkú mọ̀lẹ́kà ló ń fẹ́ tó bá ti wá rí kú kọ̀mẹ́lẹ́ kọ̀mẹ́lẹ́ kọ̀mẹ́lẹ́ kọ̀mẹ́lẹ́ ebú bẹ̀rẹ̀ ní gbogbo àti ìbẹ̀rẹ̀ ọlọ́ọ̀ni ó kò tó lúlù náà lè tẹ̀lé abẹ́rẹ́ rí gbọ́mọ̀ torí di eléyìí ẹ̀dá ẹ̀dá fi sùúrù kọ́rọ̀ ká ṣe sùúrù ká ṣe sùúrù ká ṣe sùúrù torí kankan kọ́ nítorí àmánà kọ́nà ọba kọ́ má dalé àtọ̀dẹ́nì kọ̀ọ̀kan rú ọlọ́wọ́n ọba kó tún wá ṣe níbi tá a kù sí kó ràn wá lọ́wọ́ kó má ṣe dáradára wa nígbà kankan ọlọ́wọ́n ọba kó jẹ́ kó máa dáa fún wa kó sàlìjánná níbi padà sí wa subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.